bó bá yá ọbànjọ́ ò ní yorùbá ò fẹ́ràn òun ọ̀rọ̀ ààrẹ àná nílé wa olóyè olùṣègùn ọbànjọ́ nípalẹ̀ yorùbá kò jẹ́ kinní kan mọ́ lójú àwọn èèyàn tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ gbogbo wọn ti mọ̀ pọ̀ dálẹ̀ ló jẹ́ fúnlẹ̀ yorùbá ẹnìkan tí ò fẹ́ràn àwọn ọmọ yorùbá ni nígbà tó bá yá tí ò bá ríbi gbà táwọn ọ̀tá ìlẹ̀ haúsá lọ́hùn àwọn fúlàní tó móun fúnra ẹ̀ lẹ́rú tí ó mọ̀ tó bá há lọ́dọ̀ wọn tàbí táwọn yẹn bá san kòǹkò lágbárí nígbà náà ló máa padà wá sílé tí ó ní yorùbá lòun tí ó máa yípo lé àwọn àgbà yorùbá kiri kí wọ́n lè sọ pé èèyàn kan tó fẹ́ràn àwọn yorùbá ni kí wọ́n sì yéé fojú ọ̀dàlẹ̀ wò láàrin wọn ṣùgbọ́n àwọn tí wọ́n mọ bàbá yìí mọ̀ o wọ́n mọ̀ pé kò tí ì yí padà láíyé ọ̀dàlẹ̀ ni ó máa jẹ́ fúnra yorùbá àwọn ọmọ yorùbá ó sì ní fẹ́ràn òun náà títí ayé ọbásanjọ́ jáde lọ́sẹ̀ tó kọjá yìí ó sì bẹ̀rẹ̀ sí pariwo tantan lórí tẹlifíṣọ̀n rédíò àti gbogbo ẹ̀rọ ayélujára póun ò ní bá wọn pelẹ̀ yorùbá lórílẹ̀‐èdè láyé yorùbá ò ní jórílẹ̀‐èdè lójú òun nítorí nàìjíríà lòun nàìjíríà tóun sì jẹ́ tóbi ju ẹ̀yà yorùbá lọ ọ̀rọ̀ rúnrún wo ló tún jù báyìí lọ lẹ́nu àgbàlagbà ohun tó Ọbásanjọ́ ṣe fún wa láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ tó fi tì wá débi tá a dé yìí rèé nínú àwọn tó sì fa Yorùbá sẹ́yìn nínú àwọn tó tàwọn ẹ̀yà tó kù fún Fúlàní aṣáájú kan lọ́básanjọ́ ṣe bóyá nítorí àwọn ohun tóun náà rí lọ́dọ̀ wọn ni o bóyá nítorí àwọn ohun tóun náà ti kójọ tí ó ṣòro láti ṣàlàyé gbogbo ẹ̀ kínníkínní bọ́rọ̀ bá di tìwádìí ni o bóyá kórìíra tó ní fáwọn èèyàn bíi Awólọ́wọ̀ ni o àbí bọ́lọ́hún kúkú ṣe dá alágbẹ̀yìn bẹbọ jẹ́ nìyẹn ni o bàbá náà lóore kan tá a lè tọ́ka sí pò ṣe fúnlẹ̀ Yorùbá ń bì kan àfi kó gbẹ̀yìn bá tiwọn jẹ́ kó sì máa sọ̀rọ̀ tí ó fi tà wọ́n lọ́pọ̀ lójú àwọn ẹ̀yà tó kù pàápàá àwọn Haúsá Fúlàní gbogbo ayé ló ń bú Buhari pé wẹ́ ẹlẹ́yàmẹ̀yà lòún hù ṣùgbọ́n Ọbásanjọ́ pẹ̀lú ẹni tó jẹ́ kí wà burúkú báyìí máwọn bíi Buhari lára ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin níjọba ọbásanjọ́ lè ṣe lọ́dún mẹ́jọ tó fi ṣèjọba rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ló sì lè gbé tí ó fi kálukú sáàyè rẹ̀ tí ò ní sí pẹ́nìkan jẹ gàba lórí ẹ̀yà míì bí buhari àtàwọn fúlàní rẹ̀ ti wá ṣe fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin níjọba ọbásanjọ́ lè ṣe láàrin ọdún mẹ́jọ tó fi ṣèjọba rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ló sì lè gbé tí ó fi kálukú sáàyè tí ò ní sí pẹ́nìkan jẹ gàba lórí ẹ̀yà míì bí buhari àtàwọn fúlàní rẹ̀ tí wàá ṣe fún wa ṣe bóun ọbàṣánjọ́ náà ń pariwo kiri láìpẹ́ yìí káwọn fúlàní tó kì í lórí kì ẹ̀ tó sì panu mọ́ pé buhari ò dáa ẹlẹ́yàmẹ̀yà ni ó ń gbá àwọn fúlàní gorí ẹ̀yà tó kù ó ń ráwọn ẹ̀yà tó kù jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ buhari jẹ́wọ́ ọmọ ọkọ ni o ó jẹ́wọ́ pòun kì í ṣọmọ àlè ọmọ fúlàní tààrà lòun ọbànjọ́ fúnra ẹ̀ ní kó yára ẹ̀ wò kó wo gbogbo ohun tóun ṣe fún yorùbá kó wáá dáhùn pé sójúlówó ọmọ yorùbá lòun bọ́básanjọ́ bá jọmọ nàìjíríà tòótọ́ bó ṣe ń pera ẹ̀ kí ló dé tó jẹ́ tó bá ti lọ tó bá ti bọ̀ abẹ́òkúta ló máa ń padà wàá gbé tí ó máa tayò tí ó máa mògùrò kiri láàrin àwọn ọmọ ìlú náà kí ló dé tó ń padà wá sábẹ́kúta tó bá jójúlówó ọmọ nàìjíríà tó lóun jẹ́ ni tí yorùbá ò sì já mọ́ kinní kan nú ayé ẹ̀ sokoto tàbí kaduna ni ìbá kọ́lé ẹ̀ sí tí ìbá máa gbé tí ìbá máa ṣàlàyé fáwa tó kù pé òun fi nàìjíríà hàn wá nìyẹn láàrin abẹ́òkúta yìí nìkan ilé ńlá bíi mẹ́rin lọ́básanjọ́ kọ́ síbẹ̀ lẹ́yìn náà ló kó tẹ́ẹ̀lì tó kọ́ yàrá kàwé níbẹ̀ ló sì fi ṣolú iléeṣẹ́ àgbẹ̀ lọ́ba ẹ̀ bó bá jẹ́ bọ́básanjọ́ ti ń pariwo nàìjíríà tó ni kò yẹ kó gbélé iṣẹ́ ẹ̀wà sáàrin wa sanfara ni ìbá wà tàbí kó wà ń bọ̀nù ká lè mọ̀ pọ̀ ọmọ nàìjíríà rere ni ẹ sọ pé kọ́básanjọ́ sinmi o kó yéé ṣọ̀wánú a ti mọ̀ pé òun kì í ṣolùgbèjà ran yorùbá ọlọ́run ràn sí wa gẹ́gẹ́ bí aláàánú ràn wa kó yáa jókòó jẹ́ níbi tó bọ́rọ̀ ààrẹ ẹ̀dẹ́ yìí nítorí òun nìkan kọ́ o ṣùgbọ́n nítorí àwọn ọmọ àtọmọ ọmọ rẹ̀ ni orúkọ burúkú ló ní láàrin àwọn yorùbá ìyẹn bó bá ṣe pé kò bá mọ̀ orúkọ náà sì padà máa tẹ̀lé ìrandíran ẹ̀ títí ayé ni kí bàbá lọ jókòó jẹ́ jàre àbẹ̀wò nǹkan tànkàntàn ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí